this is Nigeria o oh, Nigeria rèé o Nigeria rèé o mess mess messed up country this is Sango Sango Ọ̀tà this is Sango Ọ̀tà. This is what we are seeing in this country Nigeria nǹkan tá à ń rí Nigeria rèé o. Can you see? Can you see? rí bẹ́ẹ̀. the government this government they are all evil. a ti sọ pé ká kúrò nu nàìjíríà o ẹ jẹ́ ká kúrò nu nàìjíríà ẹ jẹ́ ká kúrò nu nàìjíríà o let us have our own country Yoruba land you are saying we go lọ síbo we have our own country so we can govern ourselves. nǹkan tá à ń sọ you are a fool you are a fool if you don't know go and read go and read your history you will know you are not a Nigerian you have your own kingdom before you are a fool Yoruba Yoruba land has been existing before Nigeria. Biafra land has been existing before Nigeria. The British, the British brought this to us. The British brought this mayhem to us, this sufferness. Yeah. The British, the British people brought this sufferness to us. Uh -huh can see people are suffering. The British, they brought sufferness to us in this country. èèyàn kó is stubbornness. APC government the worst government ever. ẹ everybody lọ lọ́tọ̀lọ́tọ̀ kí Yorùbá lọ lọ́tọ̀ kí Biafra lọ lọ́tọ̀ ẹni tó bá fẹ́ lọ we need development. Yeah. We need development. We don't want to be in Nigeria anymore. We don't want to be in Nigeria anymore.